nígbà tí ọ̀rọ̀ Deborah ṣẹlẹ̀ ọ̀rọ̀ Deborah kọ́tàlóhà kọ́tàláhùnmùlá àwọn tí wọ́n pa kọ́lọ̀mbà san wọ́n lẹ́sàn wọn torí àwọn náà gbẹ̀sàn ahàràkú ha wọ́n pa táwọn tó wá jò níná kọ́tàláhùnmùlá ọlọ́wọ́n bá aláwọ̀ san wọ́n lẹ́sàn wọn ẹ̀yọ́ màyá mi Deborah ọ̀daràn ni àbí torí pé sábà Rasulullah ó bú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n lọ lè pa Deborah tí wọ́n fà á níjọba lọ́wọ́ kí làwọn náà ọ̀daràn ọ̀nà tí wọ́n tó wá dá ni pé wọ́n tó wá jóná Khawarij ni wọ́n pè wá kábù ànábì oye kíráìmù ni tí mùsùlùmí kankan ò gbọdọ̀ fọwọ́ fún yẹrẹ nítorí pé tí wọ́n fi lè bú ànábì tára ọba ti ta ọ́ ìsìláàmù rẹ ó ń fì ẹni bá ti bú rasul ó ti bú islam ẹni bá ti bú islam ó fẹ́ dá wọlé wọ ìdílé bọ́lá sí yẹn oye ó lè pa gbogbo nàìjíríà rẹ ó ń bú muhammad mi ó ń bú rasuli ó ń bú rahmatun lil alamin ẹni tọ́lọ̀ fi sàánú gbogbo ayé bí ìbá sọ lọ́ọ̀lọ́hun fún ma àti muhammad tọ́lọ̀ rẹ̀ sí wa ayé òní rí báyìí ànábì isa àwọn ebú ànábì isa tẹ́lẹ̀ntẹ̀lẹ̀ bó ṣe jẹ́ pẹ́kẹ́ sànábì ẹ̀yìn lẹ́kàn sọ́dà ànábì torí ìsìlámù lòun ṣe tabadakọ̀ ànábì isa kí lámọ́ sọ aleyhi salam ọlọ́mbà kẹ́ ọlọ́mbà gẹ́ ọlọ́mbà sàlékùn kẹ́ fún Deborah wa yanu yanu imbu bu rasuluna aminuna kudiwatuna usiwatuna ẹni tó lẹ́gbẹ̀ẹ́ ojoojúmọ́ là ń nífẹ̀ẹ́ rẹ̀ tí ojoojúmọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ń ganú ẹ̀mí wa a fi anabi ànábì a lè fi rakú fúnra wa ipe èyí tí eh, fi máa yẹ̀yẹ́ lérí ilẹ̀ káwọn sì máa lọ́rùn tó bá jẹ́ pé ẹ̀mí wa ló fẹ́ gbà adé láti fẹ̀mí wálẹ̀ ọlọ́run wa billahi wa ayatihi ọlọ́run wa ní a wa rasuli èmi ayà Qur'an Muhammad kuntum tastahzi'un ilé ma fi sí ẹ̀yẹ èmi abillahi èmi wa ayatihi àdáyà Qur'an wa rasuli àtòjíṣẹ́ Muhammad kúntùm tẹ́sítàṣìhún lẹ́ẹ̀mọ́ fi sí yẹyẹ ẹ̀yin mùnáfikù ẹ̀yin mùnáfikì ẹ̀yin kẹfẹ́rí láta àdẹ́bìrù mùnáfikì ni wọ́n torí wọ́n darapọ̀ máwọn mùsùlùmí láta àdẹ́bìrù ẹ̀ láwùjáre kọ́ ní kafartum bada ìmánikùn ìmánì tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ní òun fẹ́ẹ́ ti gbà sílámù yẹn nígbà tẹ́ ti ń bú mi tẹ́ ń bú ayà kọ́ra tẹ́ ń bú Muhammad ẹ ti di kẹfẹ́rí ẹ̀ ní ìmánì náà má ìtumọ̀ ẹni pé kéèyàn ọkàn fà níbi fi yẹ̀yẹ́ wọ́n sì kó kan yẹ̀rẹ́ nínú Islam ẹni bá sì ti kúrò nínú Islam máa ń bá dára dínà ó faqatuluhu <laughs> ẹni bá ti kúrò nínú Islam ó ti di mọ̀lítàdì hukumu mọ̀lítàdì ni pé lábẹ́ ìjọba ṣẹ̀ríà kan pa ẹni bá ti bú ànábì wọ́n pa lábẹ́ ṣẹ̀ríà ni tọ́mọdé pé alójọba kíní ṣẹ̀ríà kèésì sèyí ń dìfẹ́ dùn apá wọ́n fà lọ mákàmà ilé ẹjọ́ high court wọ́n wá pé wọ́n wádìí wádìí wádìí wádìí títí tó fìmọ̀ kúrò tọ́ ló ṣe kíni ni ló ṣe wọ́n wá yẹgi fún torí pé ó ti jáde kúrò nú ẹ̀sìn tọ́wọ́dẹ́ pé kèfèrí tí ń bẹ lábẹ́ ìjọba ṣẹ̀ríà ìjọba ṣẹ̀ríà ní fún jẹ ìjọba ṣẹ̀ríà ní fún mú ìjọba ṣẹ̀ríà ní tún ọ̀nà ṣe fún ọwọ́ ìyanu wọn bọ̀ níbi yókù tẹ̀lú wọ́n pa á ìtí maliki sọ Ahmadu sọ Shafi sọ Abu Hanifa sọ nìyẹn ó wà lábẹ́ ìjọba ṣẹ̀ríà nàtàmátà bí amúwálìnà wọ́n ń gbádùn pẹ̀lú owó wa nàtàmátà bí túrùkùnà à ń tó jọ́nà sí orin bẹ̀ nàtàmátà ẹ bí sàkáwátìnà à ń yọ sàkáwà wọ́n ń gbádùn bẹ̀ ọwọ́ gbọ́dọ̀ sùúrù tó gbé sàkáwà lábẹ́ ìjọba ṣẹ̀ríà táàbà wá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà kọjá wọn ìtọ́ yẹ kí àwọn tí àwọn ọ̀daràn tó wọ́n pa Deborah yẹn ìtọ́ yẹ kí wọ́n ṣe ni pé kí wọ́n rìpọ́ọ̀tù Deborah fún ìjọba ó lè dé pé ìjọba gbọ́ padà pa á ni nítorí pé nígbà míì béèyàn bá pààyàn wọ́n máa ń pa á nígbà míì èèyàn ní pààyàn wọ́n dẹ̀ pa á sábàmọ̀ pé ó léwu fáwùjọ ipe ní tó padà dálẹ̀ ogún ẹ̀sìn ló ṣe kí ló padà dálẹ̀ ó súnmọ́ kọ́ dé ìjọba gan wọ́n padà dájọ́ ọkú fún ni àmọ́ kì í ṣe individual ní ọ̀pá ọlọ́run gbé ìdájọ́ sọ́wọ́ individual tọ́lá bá gbé sọ́wọ́ individual ni gbogbo ayé ti parẹ́ ìdí dèbọ́ra sọ wọlé yẹn ó lè fa ìjẹ ó lè fa ìjà kìrìsìtẹ́nì àti mùsùlùmí tá a bá jà tí ò ní sí nǹkan kan lérí lẹ̀ mọ́ nàìjíríà torí kálukú ọmọ dìfẹ́ǹdì ẹ̀sìn àti gbàgbọ́ rẹ̀ muhammad lápẹ́ muhammad ẹ̀ẹ́dẹ́gbẹ́ muhammad sallallahu alaihi wa sallam. látàrí fọwọ́ aṣọ́wọ́tàkùn fọ́kọ̀ sọ́ọ̀tún nàbí ọlọ́run ní bá ní bá ti ń sọ̀rọ̀ ẹ bá máa sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ rẹ̀sẹ̀tẹ̀ muhammadu rasulullah òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run nínú lẹ́bí yunadúró lẹ́kẹ̀ẹ́ mi wàrà ujọ́rat ọlọ́run láwọn tí wọ́n ń pè wọ́n muhammadu lẹ́yìn kù lé ẹ̀hìn àkísàrùmù láyà àkìlùn ọlọ́run bá ní wọn ò nílà káyọ tí wọ́n ní muhammadu jáde afẹ́gbọ́wà sí ọlọ́run sì sọ àyàkálẹ̀ pé sọ fún ọ pé wọn ò nílà káyọ nígbà èrí wọn pé nígbà Dèbórà ti sọ̀rọ̀ yẹ ìbínú ọlọ́run ti sọ̀kalẹ̀ lé lérí amẹ́yìn kẹpa ẹ̀yìn èsì ìjọba fún yín ní ọtọ́rìtì náà wọ́n tó wá pátá wọ́n tó wá jóná kíráìmù mi tún nìyẹn lọ́tọ̀ láyọ̀ adìbìrì náà illa rabbun náà anábì ní iná kò sẹ́ tó lè fi iná jó yẹn tó lè fi iná jẹ̀yẹ́ ń yà lẹ́yìn ọlọ́run ọba tó ní iná ẹwájí ẹfẹ́ fàyẹ́lẹ̀ fáwọn ọ̀tá ìsìn láti máa yọnu sí Islam lẹ́yìn náà àmáṣà bìdú ní ẹ̀lì ìtàrẹ̀ ẹ̀sìn tí ò nímọ̀ nú ìlọ́sẹ̀lẹ̀ yẹn tó bá nímọ̀ nú ni wọn ní ṣe bẹ́ẹ̀ nígbà wọn bí wọn ibẹ̀ kí ló sọ wọn ní ó ní ànábì Muhammad ẹ̀ bọ̀hẹ́ ó ní mọ̀nsó aláburúbá ó ní mọ̀nsó aláburúbá lọ́yà kan ló pè mí lọ́sọ fún mi náà ó ní tọ́sọ̀nù kó ń gbọ́ báyìí ó ló ní ànábì Muhammad ọmọ àlè ni gbogbo nàìjíríà lè parẹ́ pẹ̀lú kẹlímà pẹ̀lú ọ̀rọ̀ tọ́sọ̀ yìí gbogbo nàìjíríà yòówó nàìjíríà tí wọ́n wá nàìjíríà tì nínú máàpù ọmọ dẹ́gbẹ̀ẹ́ ní Muhammad òun wá ṣe mistake tó ń ṣe oye ẹ̀yin tó wá fi mistake correct yìí mistake gbogbo yẹn ẹ wá di ẹlẹ́ṣẹ̀ kọ́lọ́n wọlé àánú ẹ̀ kọ́lọ́n bá fi di bọ́lá sáyé rẹ̀ níbo lọ́wọ́ jẹ́mọ́ kọ́lá tó ń gbẹ̀gbẹ́ mọ́ ẹ̀wọ̀n tó ń bá kù láyé yọ́ máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tí wọ́n kankan yalu tí wọ́n máa bú Muhammad ọ̀kan náà ti ń sá káàkiri sí ọ̀sẹ̀ ní ọ̀pọ̀ àwọn ilẹ̀ Yorùbá ń bí àáfà lé ìjọba lọ́wọ́ ni wọ́n lè pa wọ́n sì lè fún ọ ní life jail gbogbo ẹni bá ti ń bú eléré àwọn ẹlẹ́sìn kan ó fẹ́ dá ogun ẹ̀sìn lẹ̀ ni nígbà tí wọ́n ń fà níbi kan sí yẹ̀yẹ́ ọlọ́run lọ́jì ìbúrú látòkè ibi kan sọ fún ọgbẹ́ abdullahi wa aya àti wa rasuli kuntum tastahzi'un ṣé muhammad ọba fi sí yẹ̀yẹ́ láta àdọ́bìrì kọ́ni kafar tó bá dá imanikum ẹ tabbat yada abi lahabi wa tabba abúlé abdullahi náwó sànábì ó bú ànábì ọlọ́run bá ní ọwọ́ tọ́nà ni kò tún ṣe nǹkan rí mọ́ ma agina anu maluhu gbogbo owó tó kó dọ́láyé ọlọ́run kò ní wúlò fún ma wọ́n bá kẹsàbà àti tó fowó náà ṣe sayasula nara ń bọ̀ wá jóná pẹ̀lú ọ̀rọ̀ tó sọ Muhammad ẹ dákun sayasula nara dáadáa lọ́hùn wọ́n mọ̀ra àti kọ́lá ìyàwó rẹ̀ tí ń bẹ́lẹ́ tí ọba wọn wá ọlọ́run ní òun náà àjọ jẹ wọn yàgbá bọ́ ni tọ́lọ́ òun náà máa ń gégé ẹ̀gún sójú ọ̀nà fún Muhammad sabu rasul kúfù ẹni bá ti sọ gbọ́ ànábì ọlọ́wọ́ gbà wẹ́ ọlọ́wọ́ gbà wẹ́ mọ́ ó ti di kèfèrí tọ́ba jẹ́ kèfèrí lọ́wọ́ bú ànábì ànídájọ́ fún o á gbé ìjọba wa ṣe tó yẹ kí kí wọ́n ṣe fún un tí wọ́n fi kọ́ ọlọ́gbọ́n fáwọn tó kù náà tí wọ́n tó máa wà rọ́ọ̀fù ẹ̀nu gbogbo mùsùlùmí tọ́ba máa ti ń ṣe ni ọkọ̀ níbẹ̀ mú táwọn haúsá ṣe yẹn dìbòrà dìbòrà náà òṣìṣẹ́ tó ṣe kíní kò ṣe tó ọlọ́run wá fi ẹ̀sán tí ọ̀dà ó fi sàṣán fóun náà àmọ́ tí wọ́n ṣe yẹn akọ̀ndẹ́mù ẹ̀ torí pé ìjọba lọ́lẹ́tọ̀ọ́ láti ṣe kí ni láti bá Débórà wí àwọn ọbẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ kọ́lọ́wọ́ ọba alákọ̀ọ́mọ́jà arógbó ẹ̀sìn nílẹ̀ Nàìjíríà o tó káwọn kan máa sọ pé ẹ àwọn kan bú ànábì àyùmáyé àwọn kan bú ànábì nígbà àwọn àwọn afáyẹn lé ní nẹ́ẹ̀sì ni ó ń wóróworó ẹ kan bú kí láwọn ànábì Ọlọ́run wà ni alágbàmọ́ra ni wọ́n kò sí ní tí mo lè gbà sára Eh? lágbájá bú ànábì ẹni lágbájá bú ànábì tó ẹni láànábì ní ká máa lé káàkiri bá mú kọ́ káàbù tó bú ànábì táànábì ní ẹ máa lé tẹ́ bá ti bá ipa tó bá bú ọba bú pẹ́sidẹ̀ntì amẹ́ríkà ò ní fàyè pẹ́sidẹ̀ntì amẹ́ríkà ò ní fàyè ìwọ́lẹ̀ lè bú màlú ní India kọ́ wípé eh, màlú o èbùrú eh, ń pé màlú àbíkọ́ lọ Russia kó o ní bákọ́lá màálù òbúrú ń ba ó ní sọ ayéjẹ́ náà ikú ń bú ọlọ́run bàtà wọn wọ́n sì mọ̀ pé ọlọ́run wà lókè wọ́n gbà pé lẹ́yìn ni òjíṣẹ́ tọ́lọ́run ṣe kíni tọ́lọ́run náà sáwọn táwọn ọlọ́run lára rẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹjá bálánsì pẹ̀lú lórí wa o àwọn tó ń fọwọ́ yẹpẹrẹ mú ìpè ẹ̀ má yà kan má dìísì kan wá tó lẹ́ni tó bá bú ànábì ìwọ́n wọ́n ní tọ́ bá bá àdébùsí ẹ̀yẹ́ o ti kó onú islam èké sí nǹkan dáadáa ni wọ́n mú yẹn kó onú islam tí wọ́n kọ̀ ọkọ̀ wọ́n pa ayé máa nìlá lára yẹn téèyàn ní jẹ́ mùsùlùmí má. ọ̀dà inú kíláìmù tàwọn tó pa Deborah àti Deborah èwo ló tóbi jù Deborah ṣe kúfúrù àwọn tọ̀hún ṣe máa ń síyà àwọn ṣẹ̀ àbí àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n ṣẹ̀ ni kí ni Deborah ṣe tiẹ̀ òun ṣe kèfèrí ọ̀tàbùkù ànábì ọ̀tàbùkù ọlọ́ àbáwọn méjèèjì ọyẹ akọ̀ndẹ́mù tí wọ́n ṣe nítorí pé ní wọ́n ṣe yẹn ó lè padà lídì sí wọ́ táwọn fámìlì tẹ̀ ní ó dìde tí wọ́n wá bá àwọn fámìlì eléyìí náà táwọn àwọn church eléyìí dìde táwọn mọ́ṣáláṣí bí ní ó dìde táwọn ọ̀sán láti gbọ́kọ̀ wọ́n ní ẹ̀tí nípa àwọn èèyàn wọn nísàlẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ lókè ẹ̀ẹ́dẹ́kun Boko Haram bẹ́lẹ̀ tá a ti ṣe kí ni tá a ti yẹn dúdá ọlọ́run ni wọ́n látà síbù lẹ́bí ẹ̀dẹ̀ ó nàmì ìdúnnì lọ́fẹ́ síbọ́lá àdíwá bẹ̀rẹ̀ ilmi ọlọ́run ni ẹmọ́ bú ó sa wọn kọ́mọ̀bà bú èmi náà ọlọ́run fẹ́ kí wọ́n alẹ́ òṣèlẹ̀ ní ẹjá mọ́ píríkì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni bá sẹ́kẹ́ báyìí yọ wọ̀ná má ti jù yẹn o àkàrà ẹ má dàkọ Ṣàngó à <laughs> àwọn aláṣẹ ètò nìyẹn nígbà táwọn adáwọ̀ Ṣàngó bóun náà ṣe mọ̀ pé tí wọ́n bá táàbá sọ pọ́sùn níbí òní wọ́n ṣe kó mẹ́ ọlọ́run dákọ̀ látà kíní òzá káwọn ará mọ́kà lè mọ̀ pé bọ́lá ń sọ gángan nìyẹn ọlọ́run sì wá ní aláṣẹ ètò. La ilaha illallah, la ilaha illallah, la